mo kì í kàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ti ń ṣàárò agbábọ́ọ̀lù Lionel Messi eléyìí tí ó ń kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ó ti fi ń bá wọn ṣiṣẹ́ DJ Neptune pẹ̀lú nínú àwọn ìlú mọ̀ọ́ká DJ ní orílẹ̀-èdè fi ìkọ́minú rẹ̀ hàn lásìkò tí fọ́nrán Messi gun orí ayélujára níbi tí Messi sì ń sunkún níbi ìpàdé àwọn Neptune sọ wípé ká má parọ́ ó dùn òun pẹ̀lú púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré àyìnlá two twenty ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi bá àwọn ọkùnrin aláìláya nílé sọ̀rọ̀ wípé kò sí irúfẹ́ ipò tí ènìyàn lè wà bí kò bá tíì ní aya nílé kò tíì di alágbára kódà kí ó ń tàn pé ara rẹ̀ ní onísùúrù sùúrù rẹ̀ kò tíì tó láì tíì ní ìyàwó lọ́ọ̀dẹ̀. kí n ṣe ọlọ́lá bíi alágbára lópin ìgbà tó bá ti lu ìyàwó tí agbára àbí owó ẹ bá ṣẹ́kù tó dé tata ni olówó rẹ̀ àbí alágbára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré ìjẹ̀bú lórí ayélujára ni wọ́n ti ń fi ìdùnnú wọn tó ń tayọ wọn hàn sí i lórí fọ́nrán tí ìjẹ̀bú ń fi ojoojúmọ́ fi sórí ayélujára látàrí bó ti máa ń fi ibi tí ó ti ń jó sí orí ayélujára rẹ̀ àti wípé láìpẹ́ yìí ó ní ó fi fọ́nrán ibi tí òun àti wòlíì àgbà ìyẹn ayọ̀ ajéwọlé ti ń jó ní agbo mega nine nine sórí ayélujára rẹ̀ láti kí àwọn ènìyàn wípé wọ́n kú ìsinmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká ayọ̀ mákùn ló ti ké sí sinmi lórí ayélujára látàrí fọ́nrán àkàndá ọmọbìnrin kan tí ojú ń dùn tí ó ṣe àkọlé orin sinmi ìyẹn dùdùkẹ́ ohun ọmọ náà sì dùn púpọ̀ níbẹ̀ ni ayọ̀ mákùn ti fi sórí ayélujára rẹ̀ tó ti sọ wípé sinmi ǹjẹ́ o ti rí eléyìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré eniola Badmus ló ti sọ wípé òun ò kì í ṣe olólùfẹ́ tàbí aya àná fún ẹnikẹ́ni Ẹniọlá ló kọ eléyìí lásìkò tí ó fi fọ́nà fídíò ibi tí ó ti ń ṣe àríyá ní starbucks sórí ayélujára wípé àsìkò ìsinmi lòun wà yìí bẹ́ẹ̀ mi ò kì í ṣe ìyàwó àná fún ẹnikẹ́ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀rọ̀ ọmọbìnrin kan eléyìí tí ó dùn ni ó lo ayélujára kan báyìí wípé bóyá èyíkéyìí àwọn ọkùnrin yóò kọ̀ àmọ́ tí ó sì yé ènìyàn lẹ́nu wípé gbogbo àwọn ọkùnrin tí ọmọbìnrin yìí dì pátá kò sí èyíkéyìí nínú wọn tí ó kọ̀ láti dì mọ́. jáde kúkú lọ mi dáadáa ṣe nobody àṣe nobody nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìdùnnú ṣubú layọ̀ fún ìlú mọ̀ọ́ká òṣèré ọláìdé oyèdèjì bí ọkọ rẹ̀ ti padà dé láti ìrìn àjò láti bí ọdún méjì gẹ́gẹ́ bí ó ti kọ́ lákọ̀ọ́kọ́ ní láìdé ti fi sórí ayélujára rẹ̀ ní pápákọ̀ òfurufú wípé lẹ́yìn ọdún méjì ayọ̀ ló padà já sí fún òun tó sì ń sọkún àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ó wá ṣàfihàn ibi tí ọkọ rẹ̀ ti wọlé tí àwọn ọmọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní dìmọ̀ léyìí tí ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká bídèmí kòsọ̀ká sọ wípé ah, mi mi ò ẹkún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta kàkà kéwì àgbọ́ndẹ̀ líle ló ń le sí i ó ní ọ̀rọ̀ súnkẹrẹ fàkẹrẹ eléyìí tí ó máa ń dédé ṣẹlẹ̀ ní ojú ọ̀nà èkó sí ìbàdàn lẹ́nu lọ́ọ́lọ́ yìí àti bí ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká dàmọ́lá ọlátúnjì ti fi sórí ayélujára rẹ̀ lásìkò tí ó há sínú súnkẹrẹ fàkẹrẹ náà tó sì sọ wípé ká má parọ́ a ti lò tó wákàtí mẹ́fà nínú súnkẹrẹ fàkẹrẹ yìí nítorí náà ẹnikẹ́ni tí kò bá ní ohun tó ṣe pàtàkì ṣe lọ́nà ìbàdàn sí máa rìnrìn àjò náà nítorí àwọn súnkẹrẹ fàkẹrẹ abáàjì tó máa ń ṣẹlẹ̀ níbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin B-Red ó ní wọ́n ti ń kí káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà bí fọ́nrán rẹ̀ kan eléyìí tí àwọn ènìyàn ti ń ṣùmọ̀ láti gba owó lọ́wọ́ rẹ̀ ti lu orí ayélujára kan B-Red ó ní ó rìn ní yàjóyàjó nínú fọ́nrán náà lásìkò tí ó bọ́lẹ̀ ní pápákọ̀ òfurufú tó sì ń gbìyànjú láti wọnú ọkọ̀ rẹ̀ tí yóò gbé wá sílé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ọkọ̀ sí abẹ́ fọ́nrán èdè tí ó lu ayélujára náà wípé wo B-Red eléyìí ló fi mọ̀ wípé ó ti padà dé lá láti lu ọba ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kẹ́dùn ìpapòdà alábòjútó iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìlú mọ̀ọ́ká olórin yínká ayéfẹ́lẹ́ ní adó èkìtì ìyẹn ọ̀gbẹ́ni david ajíbóyè èyí tí ó jáde láyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń fi sórí ayélujára wọn pàápàá àwọn olórin ẹ̀mí àti àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo tí wọ́n sì ń gbàdúrà fún àwọn ẹbí tó fi sílẹ̀ wípé kí olódùmarè kó tù wọ́n nínú pẹ̀lú ọ̀rọ̀ ìbánikẹ́dùn sí ìlú mọ̀ọ́ká yínká ayéfẹ́lẹ́ wípé ó ara fẹ́ra kù ẹni rẹ̀ tó lọ báyìí lọ fún àjà balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n ká tó máa lọ gbìyànjú láti ran ènìyàn kan lọ́wọ́ nítorí wípé olúwa nìkan ló mọ̀la ṣògo rẹ̀ ní kéjì lórúkọ tèmi ó dàbọ̀.